lára àwọn ibi pàtàkì ní àdúgbò mi ni mọ́sálásí alárọ̀mí tó wà ní ọ̀sìmọ́rẹ níjẹ̀bú òde níbi tí bàbá wa alhaji jagunà tí wọ́n ti jẹ́ imam fún mọ́sálásí alárọ̀mí ní ìjẹ̀bú òde mo sọ fún yín mo ní lára àwọn àdúgbò tí àwọn nǹkan mèremère wà níbẹ̀ ni àdúgbò mi níjẹ̀bú òde ìkan pàtàkì nínú àwọn nǹkan tó ṣe tọ́ka sí ní àdúgbò mi ni mọ́sálásí ọ̀sìmọ́rẹ eléyìí tí ẹ ti lè kírun tàbí jọ́sìn họ́ọ̀lù tó wà lókè ẹ o láti ṣe àwọn ayẹyẹ tó bá jẹ mọ́ ti Islam lára àwọn nǹkan àdúgbò mi ní mọ́ṣáláṣí ọ̀sìnmọ́rẹ́ níjẹ̀bú òde àdúgbò mi àdúgbò ìfọ̀kànbalẹ̀. lára àwọn ibi tí ó ṣe pàtàkì pàtàkì ní àdúgbò mi níbẹ̀ láti rí ilé bàbá wa late Jimoh Odutola níbẹ̀ ni a ti rí late Jimoh Odútọ́lá àdúgbò mi Arárọ̀mí Odútọ́lá tí a bá fẹ́ ṣe fàájì a máa ń ra lára àwọn nǹkan tó wà ní àdúgbò mi ó ní bọ̀ọ̀lì táwọn ń pè ní ìyá junction ẹ bá ń gbọ́ ìyá junction ó ti pẹ́ gan gbogbo àwọn nǹkan tí ó jẹ́ àwọn oúnjẹ tí ò gba abẹ́ kẹ́míkà kọjá tó jẹ́ oúnjẹ ìbílẹ̀ lára ẹ̀ ní bọ̀ọ̀lì tí ẹ bá fẹ́ jẹ bọ̀ọ̀lì ẹ wá sí àdúgbò mi ẹ bá fẹ́ pa ó máa fẹ́ pa jẹ́ o àti pa. ó dára púpọ̀ lára ẹ̀ náà ni dòdò tí wọ́n ti dín ní àdúgbò mi náà ni gbogbo ẹ̀ wà àwọn tó bá fẹ́ rà lọ sí ọ́fíìsì wọ́n á wá wọ́n á lọ sí ọ́fíìsì lára ẹ̀ ní àdúgbò mi náà ló wà. níbẹ̀ lẹ ti lè rí àwọn ilé bàbá wa Z.O. Bakare sọ́nibárẹ́ ẹ máa rí níbẹ̀ níbẹ̀ ẹ máa rí ilé bàbá wa olùtọ́lá àgbà olùtọ́lá àgbà olùtọ́lá kékeré àwọn méjèèjì jẹ́ inú àwọn aṣáájú àti oníṣòwò pàtàkì ní akilẹ̀ ìjẹ̀bú àdúgbò mi àdúgbò ìfọ̀kànbalẹ̀ dáadáa ni ẹ máa bá mi ká lọ.